لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أركبكم ونوبة ọlọ́run ọba tí ó tún sọ wa tó dá wa sí tó dáàbòbò wa títí di alẹ́ ọjọ́ òní eléyìí ti ṣe òru ẹlẹ́kẹta nínú oṣù Ramadan tó ṣe dédé ọgọ́rùn ẹgbẹ̀rún ọdún kan àti ọgọ́rùn ọdún mẹ́rin àti ọgbọ̀n ó lé mẹ́sàn lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa alihi wasallam láti ìlú Makka lọ sílùú Madina ọlọ́wọ́ bá tí ó tún yọ̀ǹda àǹfààní ńláńlá yìí tó yọ̀ǹda rẹ̀ fún wa òun náà ni ọlọ́run bá tí a dúpẹ́ fún atọ́rọ àlékún ìkẹ́ ọlọ́run bá àánú ọlọ́run àti rẹ̀ jẹjẹsọ ọlọ́run fún aṣíwájú ẹ̀dá olùgbọ́ ìgbàlè anábì sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo ẹnì wa náà tí à ń tẹ̀lé lára nabi sallallahu alayhi wa sallam títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà. àlàyé tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú manhajú ahli sunnati wal jamaa'ah. ní abala àtàámúlú ma'al mubtadi'in báwo la ṣe ń lò pẹ̀lú àwọn oníbídà èyí ti jẹ́ sí pé àópa ẹ̀tún látara alwalahu walbara ìbániṣe ìnífẹ̀ẹ́ ní àti albara kí a má bá yẹn ṣe ká má nífẹ̀ẹ́ rẹ̀ ká kórìíra ẹ̀ ilé tó yẹ sí pé òun náà ni ó jẹ́ tí ó lágbára jù nínú àgbọ́yé la ilaha illallah ilé ìjíṣẹ́ kalimatu tawhid gbólóhùn tí ó sọ fún wa nípa ìjọka ṣoṣo ọlọ́run ba nínú ìjọsìn wípé ọlọ́run ba nìkan lọ́ba tó tọ́ láti máa jọ́sìn fún kò dẹ̀ sí ẹlòmíì mọ́lẹ́yìn ọlọ́run ba ló tọ́ láti máa fún níjọsìn. à ń sọ gbogbo ilé lábẹ́ àkọlé kan tí agbésókè tí a pè ní tahziru ahli sunnati salafiyin min mukhalafati wa mujalasati ahli bid'ati ahli ahwa'i mubtadi'in ìkọ̀fúnni eléyìí tó wá látọ̀dọ̀ àwọn ahli sunna àwọn asalafiyun àwọn tí wọ́n rí ojú ọ̀nà àwọn ẹni rí àná nípa ìmọ̀ràn papọ̀ àti máa jòkó pẹ̀lú àwọn onídídá àwọn onífẹ̀ẹ́nú lábẹ́ agbẹ́rin yìí lábẹ́ rẹ̀ láwà èyí tí a ti ń kọ́ àwọn àfáàrùn àwọn ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ àwọn sálàfún umma tá a ti ń kó wọn wá lórí báwo ni wọ́n ṣe lò pẹ̀lú àwọn onídídá àwọn tí a fẹ́ kí a jọ àwọn tá a fẹ́ ká máa rìnrìn àná tá a bá fẹ́ jẹ́ sálàfí asalafi yìí hakiki afẹ́jẹ́ salafi pàápàá afẹ́jẹ́ salafi lódodo tí kò ní máa jẹ́ àpèmọ́ra lásán tí kò ní máa jẹ́ àpèmọ́ra lásán tí salafi ìjẹ́ salafi wa tí ó jẹ́ ìjẹ́ salafi tó rin ojú ọ̀nà àwọn salafu sọ́ọ̀lẹ̀ ní ìbámu sí ìtẹ́ àfi ṣe orúkọ wa ìṣe àti ti wa tí ó jáde nínú orúkọ yìí pé tọ́ba ní sálàfí léèyàn ìtumọ̀ ni pé ẹni tí ó rin ojú ọ̀nà àwọn sálàfù á fi ẹni yẹn tì pẹ̀lú yahoo nisba sí ọ̀dọ̀ àwọn sálàfù tó a bá fẹ́ sọ pé sálàfí léèyàn rí agbọ̀dọ̀ rí pé ó rin ojú ọ̀nà àwọn sálàfù sọ́ọ̀lì agbọ̀dọ̀ yìí tó ń kọ́ sí àwọn sálàfù sọ́ọ̀lì agbọ̀dọ̀ rí pé ń jọwọ́ lójú gbogbo fúlánù sunni sálàfí ni sunni ni nígbà tá a bá rí tó rí ojú ọ̀nà àwọn ahlùsúnnà tó jama'a asàlàfí yù àwọn tí wọ́n jẹ́ asàlàfí yù nígbà tó bá ń jọ wọn tó ojú ọ̀nà wọn ni ilé ìlàpàlà bí ń kọ́ àwọn àṣàrùn àwọn ọ̀rọ̀ tí ó wá látọ̀dọ̀ àwọn sálàfí tó ń mọ̀ wá lórí báwo ni wọ́n ṣe ń lò pẹ̀lú àwọn onídídá káwa náà ká lè jọwọ́ níbi bíbá àwọn onídídá lò gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti lè rí tó ń lò pẹ̀lú àwọn oníbídà lọ́nà míì tó yàtọ̀ fún ọ̀nà tí a kó wá báwọn sálàfù máa ń gbà bá wọn nìyí fàlẹ́ yìí sábì sálàfì wọn ẹni bẹ́ẹ̀ sálàfì nìyẹn nítorí pé kò ní ojú ọ̀nà wọn. a lè ṣe àti fi ẹni yẹn sọ́dọ̀ àwọn sálàfù ummah nítorí pé kò jọ wọn kò ní ojú ọ̀nà wọn. àyùbẹ̀ ẹ̀kọ́ ni. naam àwọn àṣà látọ̀dọ̀ àwọn ẹni ìsáájú yìí tí a fẹ́ kí a máa lu ìlànà wọn yìí nítorí wípé lílo ìlànà wọn òun náà ni wọ́n ti gbogbo ti bí dáa láwùjọ wọn kí súnà náà fi múlẹ̀ láwùjọ wọn òun ló dẹ̀ jẹ́ kí ìpèpè wọn dáẹ̀wà wọn òun ló jẹ́ kí ó sámárọ̀ òun ló dẹ̀ jẹ́ kó ní nàtíjà òun ló jẹ́ kó so èso tá a fẹ́ kó so òun ló dẹ̀ jẹ́ kí wọ́n ní àṣeyọrí níbi dáẹ̀wà wọn òun dẹ̀ ní orúkọ òfin parẹ́ mọ́ títí dòní débi wípé tí wọ́n bá ń sọ ìtàn wọn fún wa wọn a máa kà á kúnú àwọn iṣẹ́ rí tó ń gbélé ayé ṣe ilé kókó máa ń ní dídá nítorí pé ilé kókó máa ń ní dídá àwọn yìí ìdáàbòbò súnà ni ìdáàbòbò ẹ̀sìn ọlọ́run bá ni ilé kókó máa ń ní àwọn tẹ́lẹ̀ mú kókó mọ́jú ní dídá yìí láti lè fi àbídá àrùn láwùjọ láti lè fi pèpè sí súnà ni nínú àwọn àìmà yìí òun náà ni àfáàwà al-imam Abu Ya'qub Yusuf bin Yahya al-Buwayqi al-imam Abu Ya'qub Yusuf bin Yahya al-Buwayqi rahimahullahu ta'ala kọ́nà kọba wa kẹwọn sahibul imam Shafi'i alábàárín ọ̀rẹ́ ọmọ kéwú lọ jẹ́ fún al-imam ẹni tí a ń wí yìí ó kú ní ọdún ọgọ́rùn-ún méjì àti ọgbọ̀n ó lé ní ẹyọ kan lẹ́yìn hijra nabi sallallahu alaihi wasallam ẹ ọgọ́rùn-ún méjì àti ọgbọ̀n ó lé ẹyọ kan ó túnbọ̀ sí báwọn tá à ń wí àwọn tá kú more than one thousand years back ní kódà one thousand two hundred years one thousand three hundred years làwọn tán ti àwọn wọ̀nyí tó ti kú láti tẹ̀lé láti kú nírú àwọn àsìkò tó jìnnà báyìí sẹ́yìn wọn là ń gbìyànjú àti sàlàyé fún wa yìí àwọn gangan pè ní sálàfún umma náà àwọn lẹni ìṣáájú àwọn àkọ́kọ́ nínú àdúgbò yìí nìyẹn ojú ọ̀nà wọn la fẹ́ kí a máa rìn ìlànà wọn la fẹ́ ká máa tẹ̀lé òun la fẹ́ ká àwọn yẹn la fẹ́ ká máa kọ́ sí àwọn la ká jọ. afáta wí nínú tárújámà wọn gbà tí wọ́n ń sọ ìtàn wọn tábàlà wọnú tíra tí wọ́n pe orúkọ rẹ̀ ní tàbíyínú kanzil muftari tàbíyínú kanzil muftari libni asakir ibn asakir àwọn náà kọ tíra ìtàkùn ní tàbíyínú kanzil muftari sísè àlàyé irọ́ àwọn aládàparọ́ ní page two hundred and forty eight nínú tíra yìí page two hundred and forty àbí three hundred and forty eight page three hundred and forty eight nínú tíra yìí aba asaru tí mo fẹ́ sọ yìí aba mbẹ. annahu kana shadidan ala ahli bidai wípé àfáwà táwọn wíyí الإمام أبو يعقوب يوسف بن يحيى البويطي كان شديدا على أهل البدع أجل تل كوكو أجل تل كوكو ماون بدع so ajẹ́ sí pé nínú ìlànà ahli sunnah wal jama'a nínú ìlànà sàlàfíà ẹni tó bá yẹ ìrẹ́jẹ sáláfí nínú àwọn ọ̀rọ̀ yìí tá a gbọ́rọ̀ ilé ara ẹ̀ ni pé ọgbọ̀rọ̀ jẹni tí ó lè kókó mọ́ àwọn oníbídà naam ọgbọ̀rọ̀ jẹni tí ó lè kókó mọ́ wọn ilé kókó mọ́ àwọn oníbídà rèé ìpaná bídà láwùjọ ni ìyẹpẹrẹ àwọn oníbídà rèé ilé kókó mọ́ wọn rèé ìdáàbòbò súnà ni ìsìgbé ìsìnkú ìyẹpẹrẹ bá ń tí wọ́n dání ni tá bá ti ń pọ́n wọlé tá ń bàbára wọn à ń síjú àwọn èèyàn sọ́dọ̀ wọn nìyẹn à ń jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé bóyá nǹkan kan tó dá ń bẹ lọ́dọ̀ wọn nìyẹn torí ẹ̀ láti ń pọ́n wọlé ṣé wà ní sùn tá a bá ti wá ń yẹ̀yẹ́ wọn à ń yẹ̀yẹ́ wọn nítorí ìlànà burúkú tí wọ́n rìn yẹn òun la fẹ́ gbogbo ẹni kẹ́ni tó bá fẹ́ jẹ́ sálàfí ìlà àrọ́ta an takuna tòótọ́ láì fi tàfẹnu jẹ láì fi tàlẹmọ nìkan tó fẹ́ máa jẹ sálábì gidi irú ẹni báyìí ó gbọ́dọ̀ máa rin ojú ọ̀nà táwọn yìí. bẹ́ẹ̀ ni tí a bá abu ishaq ibrahim bin muhammad alfazari àwọn kú ní ọdún one hundred and eighty five hijri àwọn tó kú ṣáájú àwọn imam shafi'i wọ́n kú ní one hijri ọgọ́rùn ọdún kan ó lé àádọ́rin ó lé ọgọ́rin àti márùn ẹ́ ọgọ́rùn ọdún kan ó dé márùn ní àádọ́rùn lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ni wọ́n kú rahimahullahu ta'ala kọ́lọ̀ kọ́ bá wà kẹwọ́ qala al-Ijli Ijli sọ wípé kana thiqatan sahiba sunnati ẹni táwọn yìí afáwa abu ishaq ibrahim bin muhammad al-fazari kánà fi kọtàn olódodo yẹn ni wọn ẹni tó ṣe ń gbára lé tó ṣe ń fẹ̀mẹ́tẹ̀ ni wọn tó ṣe ń gba ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ ni wọn sọ́ṣíbà sunnati onísunna ni wọn sọ́ṣíbà sunnati onísunna ni wọn sọ́ọ̀lìhàn ẹni rìn ni wọn huwa alladhi addaba ahli sughar òun gan tó kọ́ àwọn ahli sughar òun ló kọ́ wọn lẹ́kọ̀ọ́ òun ló kọ́ wọn ní súnà ibi tá a fà yìí ibi tí ọlọ́run ní kí wọ́n lapa nínú àlùmọ̀dé huwa alladhi adaba ahla sughar wa allamahumu sunnata òun ló kọ́ wọn ní súnà òun ló ṣe kí ni o òun ló kọ́ wọn ní súnà orílẹ̀ ìlú kan wa kana ya'muru wa yanha afa yìí jẹni tí ma ń pàrọ̀ yẹn láṣẹ dáadáa ó sì jẹni tí ma ń kọ́ bàjẹ́ fáwọn yẹn àwọn tá a fẹ́ ká jọ nìyẹn gbogbo òròyìn táwọn rí lára wọn yìí láfẹ́ kí á ṣe gíní láfẹ́ ká máa kọ́ sí lára wọn kì í ṣe ilé koko mọ́ onídídá nìkan ẹ́ gbogbo àwọn ìròyìn táwọn wí yìí láfẹ́ ká máa rí lára wọn àwa náà afẹ́ káwa náà jẹ́ síkọ̀ ẹ́ tí wọ́n ní káyọ̀ náà síkọ̀ tàn ó jẹ́ síkọ̀ àbí. bákan náà sọ́ọ́ṣìbà sunna afákáwa náà jẹ́ sọ́ọ́ṣìbù sunna káyọ̀ náà sọ́ọ́ṣìbà sunna sọ́ọ̀lì hàn àtìfẹ́káwa náà jẹ́ nìyẹn àbí àwọn náà adẹ̀fẹ́káyà náà jẹ́ ni tí ó máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tí ó máa kọ́ àwọn èèyàn ní súnà àbí gbogbo àwọn kí ní làbẹ́ká fi jọ àwọn sálàfù umma wa kana ya'muru wa yanha a máa kọ́ a máa pe àwọn èèyàn sí dáadáa a máa pa wọ́n láṣẹ dáadáa rẹ̀ máa kọ̀ bàjẹ́ fún wọn àfẹ́káwà náà rí bẹ́ẹ̀. wa idha dakhala as-sughra rajulun mubtadi' tí àkọ́rọ́jàwù yóò lè jáde ní pé láyé olè wá bà mí jẹ́ fèmí ìlú tèmi ń kọ́ wọn ní súnà tèmi ń kọ́ wọn ní manhaj oníbídíà láyé wọn náà lọ wá lú mi àmọ́ lù tèmi ti ń sàlàyé ẹ̀sìn fún wọn yìí kí ni wọ́n yóò ṣe àkọ́rọ́jà yóò lè jáde kó lù kí lẹ́yìn yóò ṣe ń ti láwọn tí manhaj wọn dá yìí ẹgbàá láyé ẹjọ́ máa ṣe wá sí papọ̀ àbí ẹjọ́ máa ṣe wáàsí wáàsí tẹ́sí ṣe láti jọ yìí náà kò lójútùú a máa ń sọ pé ẹ̀dá pẹ̀ mú wa ìyá kan tẹ́ńpẹ́ látọ̀dọ̀ yín ló ti gbọ́ súnà yìí hmm? gbogbo àwọn tẹ́ ń dà papọ̀ tẹ́ ń dà papọ̀ láti jọ yìí náà rí ẹnìkan ò tatara bẹ́ẹ̀ di súnà lóyún nínú wọn àbí nínú gbogbo àwọn tí kàkà bẹ́ẹ̀ rí wọ́n tó ń wọ yín sọ́dọ̀ ní wọ́n tó ń wọ yín máfẹ́ àbí gbàtẹ́ rìn lànà táwọn ẹni ìṣáájú rìn òun náà ní dáwà yóò fi ní nàtíjà náà kò ní nàtíjà kankan. Ah, wọ́n ní torí bídà kan bá ti lè wọnú ìlú báyìí yóò lè jáde wa kana kathiran hadithi lahu fiqhu ó sì jẹ́ ẹni tó gba tó ní ọ̀pọ̀lọpọ̀ hadith lọ́dọ̀ tó gba ọ̀pọ̀lọpọ̀ hadith tó gbà wá lahu fiqhu ó dẹ̀ tó jẹ́ ẹni tí ah, ó ní àgbọ́yé ẹ̀sìn. نعم بكى ناري أبو àbú آه. àbú رحمه الله تعالى أني قدم أبو إسحاق الفزاري دمشق أني أبو إسحاق الفزاري هو في دمشق fàṣítàmà ẹ̀nàṣù yọ̀sùmà ìrún nà mílì àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí máa kójọ láti lọ máa gbọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí lọ máa gbọ́ wà sí lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn sí máa kójọ wọ́n rí pé àgbà fáàsùn náà ti wọ̀lú àbí Abu Ishaq al-Fazari wọ Damascus gbogbo àwọn ẹbẹ̀rẹ̀ sí máa kójọ wọ́n lọ ń kéwú lọ́dọ̀ rẹ̀ wọ́n lọ ń gbọ́ wà sí rẹ̀ wọ́n lọ ń kẹ́kọ̀ọ́ mọ̀ lọ́dọ̀ rẹ̀ faqal Abu Ishaq al-Fazari sọ wípé ọlọ́wọ́ sọ fún mi pé wakhruj ila nnasi faqul lahum jáde bá mi lọ jáde bá mi jáde lọ sínú ìlú jáde lọ báwọn èèyàn faqul lahum tó bá wá jáde lọ bá wọn lọ bá mi sọ fún wọn wípé man kana yara gbogbo ẹnikẹ́ni tó bá ní ìròrí pé kò sí kádàrá àwọn kọ̀dàríyà ẹni tó bá ní ìròrí kọ̀dàríyà fala yahduru majlisana àgbọ̀dọ̀ rí wa o àwọn àfẹ́rí wà sí wa àfẹ́rí nílé tó wa gbogbo ẹnikẹ́ni tó bá rí òrí kí ni o ọ̀dàríyà ilé koko márùn níbi dáàrí nítorí pé ẹ̀fẹ́ fún wọn láyè rárá ẹ̀fẹ́ kí wọ́n rí múmi nínú ìlú nítorí pé tán bá ti lè rí múmi wọ́n ráyè tan ìbàjẹ́ wọn ká nítorí ẹnìkan àwọn sálàf ó táyé bá ti lè gbà wọ́n ládàhù wọ́n bẹ̀rẹ̀ sí máa ta àwọn èèyàn ni ẹ́ tẹ́májì ráyè establish ara wọn báyìí wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe àwọn èèyàn ní ọ̀tẹ̀ ni so ẹ má gbà wọn láyè rárá ẹ má gbà wọn ní bídíà láyè rárá rárá ẹ má fún wọn ní breathing space ẹ má fún wọn láyè kan rí mọ́mí torí tẹ́ bá ti lè fún wọn láyè tẹ́ bá ti lè rí mọ́mí báyìí ìmíkùmí ni wọ́n máa bí sáwọn èèyàn lára wọ́n máa ba àwọn èèyàn lẹ́sẹ̀ jẹ́ ni wọ́n máa ba orí àwọn èèyàn jẹ́ ni báwọn sálàfù sí máa ń le koko nìyẹn tó fi jẹ́ pé àwọn sálàfù rèé tẹ́bá kó èèyàn ogún jọ síwájú èèyàn ogún ìyànjú ni àwọn èkó àkólù àwọn sálàfù èkó wòye ṣe kówèrè kówèrè wòye kákólù wàláì torí pé wọ́n ní fi òdodo pamọ́ fáwọn èèyàn wọ́n sàlàyé manhaj àwọn alùsùnà wà jàmáà òkè ń fi ọ̀rọ̀ pamọ́ àwọn òní máa ń fọ̀rọ̀ pamọ́ tí máa ń ṣe tàṣàtò àwọn al-ikhwanul muslimun ó dìgbà tó bá tó wọnú wọn pátápátá ká tó máa tú àwọn àṣírí kọ̀ọ̀kan fún ọ ṣùgbọ́n nípìnlẹ̀ wọ́n mọ̀ fáwọn kankan pamọ́ ò ní mọ bí wọ́n ṣe rí gẹ́gẹ́ ṣùgbọ́n ní súnà ọ̀rọ̀ wọn àti gbangba wọn bákan náà ni kí là ń háìdì nínú ọ̀rọ̀ ìsìn kí láàkó kí ni ọ̀rọ̀ secret kí là fẹ́ mọ ẹ́ kí là fẹ́ mọ gbé pamọ́ kò sí kankan tá à ń gbé pamọ́ à ní kọ̀kọ̀ kọ̀kọ̀ wọn àti gbangba wọn bákan náà ni ó ní ẹlọ́lá ń sọ fún ẹ pé gbogbo ẹnikẹ́ni tó bá ní ìròrí ọ̀dàríyà tó ń takò kádàrá fàlàyà ṣàdúró màjìlísànà kò gbọ́dọ̀ máa jòkó kò gbọ́dọ̀ máa wá sí ìjòkó wa wàmẹ̀nkánà yàrá ọ̀rọ̀ ìyà fúlàní ẹni tó bá tó ní ìròrí lágbájá náà ó wá bẹ̀rẹ̀ sí máa kà àwọn ẹni tó bá ní ìròrí lágbájá báyìí ẹni tó bá ní ìròrí àfà kọjá ìkwáni àwọn ìkwáni ọgbọ̀rọ̀ débi wá sí wa àwọn tẹ̀blígì ọgbọ̀rọ̀ débi wá sí wa ẹ́ gbogbo àwọn báyìí báyìí wọ́n ọgbọ̀rọ̀ débi wá sí wa àtẹ́ntọ́ bá ní ìròrí lágbájá àwábẹ̀ẹ́ sí mọ̀ká àwọn láwùjọ inú àwọn tí ẹ̀ ń bá bàrà tí ò sí wọn ẹ̀ àwọn ni ẹ̀tọ́ bá ní ìròrí lágbájá ẹ̀tọ́ bá ní ìròrí tàmẹ́dùn àwábẹ̀ẹ́ sí mọ̀ká àwọn lẹ́ẹ̀kọ́ tẹ́ẹ̀fẹ́ gbọ́ àwọn tẹ́ẹ̀fẹ́ gbọ́ yẹn ìjòkó wa ọ̀ ó bẹ̀rẹ̀ sí máa kà báyìí ó ní man kana yara ra'ya fulani fala yahduru majlisana fakharajtu fa akhbartuhu àbá wa ní àwọn wá jáde àwọn bẹ̀rẹ̀ sí lọ́mọ fọ́ọ̀mù yẹn ní rò pé etí àfa sọ rèé o etí àfa sọ rèé o torí gbogbo èèyàn ló ní bùkátà tí jòkó àfa torí pé olùmọ̀ ńláńlá ni wọ́n àwọn tó yẹ pé tí wọ́n bá wọnú ìlú <laughs> ìlú gan mọ̀ pé àwọn gbàlejò ńlá àwọn èèyàn máa rọ ipa àwọn náà àwọn táfẹ́ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àwọn táfẹ́ lọ gba ìmọ̀ lọ́dọ̀ wọn ni wọ́n sọ pé lò ẹni tí ó bá wá kó jẹ́ sípẹ́ni tí máa ń hajj ẹ̀ bá dáa ní o kọ́dárí àwọn òfẹ́ rí ẹ̀tọ́ bá ní orí lágbájá ẹ̀mẹ́jẹ́ wa sọ́dọ̀ wa tọ́rọ àwọn táwa ń rí àwọn táwa ń kọ́ àwọn tí máa ń hajj wọn bá gbádùn àwọn èkó gbogbo ẹ̀ papọ̀ àkí ń Suna táwọn bá ṣe súnà tó gbọdọ̀ yẹjú ni manhajì sálàfù ni. tọ́wọ́n ànábì ọlọ́run bá ní òrèrè kúrè àbí bẹ́ẹ̀ làwọn sálàfù ní òrèrè wọn rèrè kúrè báwo làwọn ìlú àmà rèrè kúrè kéṣe káwọn yẹn pọ̀ káwọn yẹn pọ̀ wájú yẹn lọ wáyé pé yẹn ni ẹ lọ́wọ́ rìdíìmù ni ẹ lọ́wọ́ winners ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ àwọn èèyàn bí omi kẹtẹ́ rẹ̀ wo bí sẹ́ni ń ṣe sẹ́ni ń ṣe ìwàásù wọn láwọn bí títí ńlá lè tọ́ọ̀nù three fifty degree láwọn àyè tó yẹ sí pé wọ́n sọ yẹ millions of èèyàn tó lè gbà at a time táwọn yóò ti kún bẹ̀ fọ́fọ́fọ́fọ́ àbí wáyé pé kéèyàn pọ̀ ra pàkà kéèyàn pọ̀ kí nìyẹn lọ́wọ́ ilé ìtọ́ ń bẹ lọ́nà bàgàrà jìyàn winners náà ni winners chapel àbí ẹ̀ níbi kọjá wáyé pé kéèyàn pọ̀ ní ẹṣẹ́ wàfà ẹ̀ lọ́wọ́ nẹ́sọ́àtì ẹ̀ lọ́wọ́ kọ̀ríbù ni àwọn èèyàn náà pọ̀ bàbá ìṣúwá yìí ṣé wà ní sìn so kéèyàn kàn wá pọ̀ rà kéèyàn kàn wá pọ̀ yẹn ni wọ́n bá wà lọ́bí wá rò pé ẹ̀ mọ́ṣá lọ dáwà rẹ ní nàìjíríà èyí nǹkan in tó ń sọ báwo ló ṣe báwo ló ṣe lálàáfíà sí báwo ló ṣe ń rí àwọn ẹ̀ lórí manhajì sí kódà kọjá kí wọ́n kéré ló ń kà láwọn tó ń ìgbẹ́ lórí manhajì sọ ma ká gbàtàjẹ pẹ̀lú pé àwọn èèyàn tó pọ̀ ní ìjòkó lẹ́wájú ẹnìkan torí kí ni ẹ máa ń kó tàjẹ báwọn èèyàn máa ń kó tàn jẹjẹ báwọn èèyàn so yọ wà bẹ́ẹ̀ máa sọ tí yọ bá ìfẹ́ náà àwọn èèyàn nítorí kó ń wá pípọ̀ èrò so pípọ̀ àwọn èèyàn yẹn ní ọmọ wa fún lágbára òní ọmọ wa rí wípé ọfẹ́ ọkàn kó jọjọ ẹ́ alùsùn náà máa ń rí àwọn èèyàn lórí manhaj ni ìnípa afẹ́ kó jọjọ afẹ́ rí àwọn èèyàn afẹ́ kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ afẹ́ rí wọn lórí manhaj tọ́lá ẹ́ rọ́yà nìyẹn نعم وقال الذهبي رحمه الله تعالى الإمام الذهبي قال كما كان أثر تيمو كاتاي سواجو كنتو كان الذهبي ẹ̀rí nínú síyárù àìlàmì nùbàlá títí alìmọ́mù záàbí mùjálàbí ẹlẹ́kẹjọ page 474 títí dé page 475 nínú síyárù àìlàmì nùbàlá títí alìmọ́mù záàbí alìmọ́mù záàbí kọ́nà kọ́nà kẹwọn nígbà tí wọ́n sọ ìtàn tó ń ṣe tẹ́rùjámà alàlámà fàkíhùl maghrib olùmọ̀gbáwọ́nì fàkíhùl maghrib olùmọ̀ nípa fíkíhùl maghrib abu sa'id abdulsalam alhabib التنوخي القيرواني المالكي àfáàyí ìbàtán sọ̀rọ̀ ẹ̀ àfáàyí ni ọmọkùnrin sọ́ṣíbùl mùdánwánà àgbàfà nù màlìkíyà ni àgbàfà àgbàfà súnnà ni ẹ̀rí tẹ́pẹ̀ ní fàkíhù al-maghrib fàkíhù al-maghrib àgbàfà ńlá ni wọ́n afọ́ yìí àwọn ẹnu gbajúmọ̀ al-ma'ruf bí sahnun àwọn ẹnu pè ní sahnun ẹni tó bá mọ ìmọ̀ ẹni tó bá wà lójú tó bá mọ ìmọ̀ fíkìn dáadáa tó dẹ̀ ní ìgbìyànjú lórí ọ̀rọ̀ fí kò ní tàláìmọ̀ àgbàfàn látàwí ní àṣàlónù tàwí àbáyí wọ́n kú ní ọdún ọgọ́rùn ọdún kejì ó lé ogójì lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam 240 years lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ní wọ́n kú ẹ̀rọ pàwọn wọ̀nyí àwọn tí àsìkò wọn súnmọ́ wájú dáadáa ni ìgbà tí alimami zahabi rahimahullahu ta'ala tí wọ́n sọ̀rọ̀ wọn nínú síyàrù àìlámi nùbàlá ní mujalla gbẹ̀lẹ̀ kejìlá page sixty nine nínú síyàrù àìlámi nùbàlá kí wọ́n sọ nípa àfáà yìí kọ́ọ̀lì. wọ́n ní qara'tu fi tàríkì alqayrawani li abi bakri abdullahi ibn muhammad almaliki alimami zahabi ní àwọn kà nínú ìtàn tí afáwa abubakar ibn abdullahi ibn muhammad al-maliki tí wọ́n kọ kọ́ọ̀lù wọ́n lọ sọ́mọ̀ yìí pé kọ́ọ̀lù abul arab abul arab wọ́n ní wọ́n sọ yìí pé abul arab sọ yìí pé ijtama'at fi sahnun wọ́n lọ papọ̀ ó kójọ papọ̀ sí ara àfáwà sahnun tàpẹ̀lẹ́ àfáà ńláńlá yẹn kìsọ́ọ̀lù àwọn ìwà dáadáa kan kọ́lá majtama'at fi ghayrihi ó kéré kẹ tó rí àwọn ọ̀wà yẹn kó sarajọ lára ẹlòmíì àwọn ọ̀wà kan bẹ láwọn ọ̀wà tó yẹ pé àwọn ọ̀wà tó ní agbára àwọn ọ̀wà tó dúró dédé tó sarajọ sí ara sahlon ẹfẹ́ ó kéré kẹ tó rí irú ẹ̀kọ́ kókó papọ̀ kí gbogbo irú àwọn tó pé sára ẹlòmíì ó kéré gan wọ́n lé àwọn ọ̀wà yìí rèé nínú ẹni alfiqhul bari'i kéèyàn ní máa fíkì dógóńgó kí ìmọ̀ fíkí òyàn kó jinlẹ̀ nínú àwọn tó kó inú tí ń bẹ lára wọn ní ròyìn yẹn ẹlẹ́ẹ̀kejì alwọ́rọ̀ ìsọ́dìkù alwọ́rọ̀ ìwú àsọ́dìkù kájẹ́ni tí ó jìnà sí ìwọ̀ ọlọ́run bá ní tòdodo ní ìrí ìjìnà sí tọ́lọ́run bá ṣe léwọ̀ tó jẹ́ ti tòdodo tí èdè ti rọ́ alwọ́rọ̀ ìsọ́dìkù wàsọ̀rọ̀mọ̀tù fìlhàk ká lè kókó àsọ̀rọ̀mọ̀tù ká koko kókó níbi òdodo ẹ́ ká koko kókó níbi òdodo wọ́n zahada tó fi dúnìyà ká sì jẹ́ni tí ó ráyé sá ká má jẹ́ni tó wáyé mẹ́yà wàtàkọ́ṣínú fi malbas walmat'am wasamaha ká sì máa jẹ́ni tí yọ́ ma wọ aṣọ tó le tí ẹ̀ mọ́ wọ aṣọ tó lẹ̀ bákan náà ọjẹ́ni tí yọ́ ma jẹ́ bákan náà rí kíyàn ní àtàmáhà kíyàn jẹni tí ìráyésá ni àtàkọ́ṣúnù ti filmalbas walmakọ̀ àbúyẹ̀wò àtàmáhà ká jẹni tí yóò wà tolerant ká tí ó gbà àwọn mara ẹ́ ká na rúbàmà wásọ́lá ìkwánahu bí sàlàfínà dìnàrùn kódà níbi tí wọ́n máa ń jẹ́ ni tí wọ́n máa ń ná owó sójú ọ̀nà náà bá dé wọ́n ní kódà nǹkan tó tóbi 30 dinar wọ́n a máa ná láti fi sokùn ẹbí pọ̀ àwọn ọmọ ìyá wọn tán jẹ́ ẹbí wọn wọ́n lè ná 30 dinar rẹ̀ lórí 30 dinar owó ńlá ni o 30 dinar ẹjọ́jẹ́ wo a máa sọ̀rọ̀ bọ́yá 300,000 plus nígbà tí owó níyì wọ́n lè ná gbogbo owó yìí láti fi sokùn ẹbí pọ̀ tẹ̀mẹ́kẹ́ yẹn máa náwó fáwọn mọ̀lẹ́bí yàn ìsokùn ẹbí pọ̀ ni àbí mọ̀lẹ́bí wo lẹ́ẹ̀ máa náwó lé lórí tẹ́mọ̀ gbọ́ bùkátà rẹ̀ tí ò ní máa wá ayé tí ò ní máa dùn sí so wọ́n ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹwà àwọn wà dáadáa tí wọ́n ló kójọ papọ̀ sí wọn lára yìí iná àwọn wà dáadáa à ń ka wà dáadáa àbí tó kójọ sí wọn lára ẹ̀ẹ́dì náà wà dáadáa ò tẹ́yìn kà sí wa bú yìí o ẹ̀ẹ́dì náà wà dáadáa tó kójọ sí wọn lára o gbogbo ilé iṣẹ́ gbọ́ ìṣẹ̀pẹ́ yìí náà ẹ ilé àbí ẹ̀ ń padà ń bọ̀ wá gbélé iṣẹ́ ní náà táwọn sára mọ́ ń wà dáadáa kì í sẹ́yìn tẹ́ jókòó bá o láìkì yóò láyà áhàdìn ṣe à kì í gbà ibi tó jẹ́ni tó ráyé sáde gbogbo àwọn pé à ń tọrọ nǹkan à ń gbà wàlám yakun yahabu sultanan fil haqq kéde bẹ̀rù àwọn aláṣẹ níbi àti sòdodo pa àwọn aláṣẹ ń pè wa àwọn aláṣẹ ọ̀pá wa níbi òdodo sísọ kèé bẹ̀rù àwọn aláṣẹ ilé tàbí ní kèé bẹ̀rù àwọn aláṣẹ àwọn alágbára nìyẹn tó yẹ sí pé bẹ́yàn bá sòdodo tán báyìí wọ́n lè ní ibi tó ti sọ́un náà ẹlọ gbé ń bẹ́ẹ̀ sí lọ pa ẹlọ bẹ́ orí ẹ̀ agbára dé bẹ́ẹ̀ àbí ẹ̀kọ́ ni sẹ́ni tí ò ti ẹ̀ bẹ̀rù àwọn aláṣẹ tán ní kápá àti pààyàn yóò wá bẹ̀rù gbogbo orú ẹ̀yìn àwọn pẹ̀rùpẹ̀rù láyéláyé walam yakun yahabu sultanan fil haqq ṣẹ̀dídàn ala ahli al-bid'ah nínú àwọn wà dáadáa tó kójọ sára rẹ̀ ṣẹ̀dídàn ala ahli al-bid'ah ọjẹ́ ni tó lè kókókókó ma àwọn oníbídá a jẹ́ pé nínú wà dáadáa ni inú wà ó lẹ́yìn kàfíjẹmọ́ inú wà burúkú inú àìní ìṣlúgbù nínú akatakiti inú àṣejù lẹ́yìn kakó àbí nígbà tó fẹ́ mẹ́rin kàwọn láwọn wà dáadáa kan bẹ tó kójọ sára rẹ̀ nínú àwọn wà dáadáa yẹn tánkà ní pé ṣẹ̀dídán àlà ahli bídà yìí ó jẹ́ ni tí ó lè kòkó lórí àwọn oníbídà aṣíwájú rẹ̀ nínú ẹ̀sìn káàkiri ayé wa ajma'u ala àwọn olùmọ̀ sì panupọ̀ lórí pé ọlọ́lá ńláńlá ni nínú ẹ̀sìn kìí sí ẹ̀yẹ pẹrẹ ẹ̀wọ́ mẹ́sẹ̀ òròyìn àfá àgbà yìí tó àbá iná àwọn màlìkíyà nìyẹn o ní mo sọ pé aláwọn tí wọ́n láwọn lolo mazhab màlìkíyà láwùjọ wa yìí wàláhì mazhab burúkú ni wọ́n lò kéé sí ti màlìkíyà mazhab jákujàku ni èèyàn ká ò ní jẹ́ màlìkí kọ́ jẹ́ màlìkí kí ń tẹ̀lé mazhab màlìkíyà gidi kọ́ mọ́ tàwọn oníbíjà tí báwọn màlìkíyà tẹ́ sọ pé wọ́n jágbà fáyín náà láńkà yìí ẹgbọ́rò iye wọn ni ẹwàdó àmàlìkí àtàtìkàtẹ́yìn ni àbí kátọ́ka Imam Malik gẹ́gẹ́ fúnra ẹ̀ ibi tó lè mú ní bídíà dé tàwà lọ́ọ̀lọ́ sọpọ̀ ọjọ́ nínú malikiya tó fi yá pé bídíà ni wọ́n ṣe jẹ́ maliki ni Abdullahi Hassan two hundred and twenty six lẹ́yìn hijira nabi sallallahu alaihi wa sallam ibnu farhun nínú tarjama rẹ̀ nínú nígbà tó ń ṣe tarjama afáwa abu afáwa abdullahi ibn abi ibn abi hassan al-yahsubi gbà tán ṣe tán sọ̀rọ̀ nípa ìtàn wọn tí afáwa farhun ibnu farhun tó sọ̀rọ̀ nípa tarjama wọn wọ́n ní wakana jawadan wọ́n jẹ́ ni tí máa ń ná sójú ọ̀nà ọlọ́wọ́ wàkánà jawadan nínú àwọn ṣẹ́ dáadáa tí ń bẹ láwọn àwọn tàà fẹ́ ká jọ wọ́n lórí ẹ̀ kánà jawadan olùlẹ́sójú ọ̀nà náà bá ní wọn mọ̀fọ́wìhàn ẹni tí ma ń sọ̀rọ̀ dáadáa ni wọ́n tí ma ń sọ̀rọ̀ wọ́n ìtẹni tí ma ń dákẹ́ jẹ́jẹ́ wọ́n a máa sọ̀rọ̀ náà bá fáwọn èèyàn wọ́n ti dala wọn kọ̀wíyàn alálùmùnà zọ́rọ̀ tó bá dẹ̀ ń le koko <laughs> ò lè wí ni wọn lórí ọ̀rọ̀ ká báyẹ̀ sí fàǹfà lórí ọ̀rọ̀ ẹ̀sìn qawiyan fil munazara zaban ani súnnà wà dẹ̀ máa dáàbòbò súnnà gan inú wà tí ń bẹ lára wọn wọn kàyàn zaban ani súnnàti muttabi'an li madhhabi malik wọ́n dẹ̀ ń tẹ̀lé madhhabu malik maliki ni lẹ́tún fi rí iye o wọ́n tẹ̀lé ta ni madhhabu malik shadidan ala ahli bidai ó sì jẹ́ni tó le koko lórí àwọn oníbidá ẹ̀dàkùnrin tó wo ìròyìn mí rẹ̀ o ẹlòmí tó rẹ̀ o nínú àwọn malikiya ṣẹ̀dídán ala ahli bidai wọ́n jẹ́ ni tó lè kókó lórí àwọn oníbídá tábàlọ́wọ́nú adibaj àárín ọ̀rọ̀ yìí bẹ̀ adibaj madhab mujal abáwọ̀ page 124 àbá ọ̀rọ̀ tí mọ́ kàyí àbá bẹ́ẹ̀ ni al-imam Uthman bin Sa'id ad-Darimi ẹ máa fá àfáwà ad-Darimi sánkọ súnánù ad-Darimi al-imam bin Sa'id ad-Darimi àwọn kú ní ọdún 270 280 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ọgọ́rùn ọdún méjì ó lé ọgọ́rin lẹ́yìn hijira nabi lọ́kú kọ́lá ibn hibban ìgbàtí ibn hibban ẹmẹ́tẹ́gbẹ̀ ní ibn hibban àfáwà aládìsí ní tọ́kọ̀ sọ̀híhù ibn hibban àbí gbàtọ́fẹ́ ma sọ̀rọ̀ àfáwà usman ibn sa'id ad-darimi wọ́n ní kana ad-darimi yú min al-huffazi al-mutqinin àfáwà ad-darimi nínú àwọn tí wọ́n há hadith annabi tí ó mọ́ ní díẹ̀ ni nínú àwọn huffaz nínú wọn wọ́n almutqinin àwọn tó yẹ́ pé wọ́n ha àdísù yìí ní ha tí ó dúró gẹ́rẹ́gẹ́ ni kéèsè ha kú ha wọ́n kẹ́kọ̀ọ́ tí wọ́n dẹ̀ ní ìtkọ́n tí wọ́n kẹ́kọ̀ọ́ yẹjú ni wà áhìlì lọ́rọ̀ yìí fi dì wọ́n dẹ̀ wà nínú àwọn tí wọ́n máa ń sá fún ẹsẹ̀ nínú ẹ̀sìn mimman hafiz wa jama'a nínú àwọn tó ń há àdífà nẹ́bì tọ́pọ̀ ní tọ́dẹ̀ kó àdífà nẹ́bì jọ ni wàtàfàkọ́hà wọ́n dẹ̀ gbàgbọ́ yẹ́sìn wàsọ́nàfà wàhádàtà wọ́n kọ tíra wọ́n bá wọn yẹ sọ̀rọ̀ pẹ̀lú àdífà nẹ́bì wà azhara sunnata bi baladihi wọ́n dẹ̀ fi súnnà hàn wọ́n dáàbòbò súnnà dáadáa wọ́n dáàbòbò yìí súnnà nínú ìlú wọn wọ́n dáàbòbò kọ́ máa ha gbogbo àwọn tẹ́ yapa sí súnnà àwọn oníbídá wọ́n rún wọn ní ọ̀rọ̀kúrùn wọ́n gbá wọn wọlẹ̀ gbogbo àwọn tí wọ́n jẹ́ olùyapa súnnà nínú ìlú ẹ̀wù bọ́ ṣe ròyìn wọn alimamu zahabi nínú a'lam an-nubala wọ́n ní kana lahjan bis sunnah wọ́n jẹ́ni tí ma ń sọ̀rọ̀ nípa súnnà dáadáa wọ́n jẹ́ni tí ma ń sọ̀rọ̀ nípa súnnà basira bil munazara kábà ní ti fánfà wọ́n nímọ̀ nípa rẹ̀ a wọ́n ni àbáwà ìtúrẹ̀ wọ́n ni nínú àwọn gbà tí wọ́n ń ka lọ wọ́n ní wọ́n jẹ́ ní tó yẹ pé tán bá rí oníbídí àbáyìí wọ́n kí ń ṣe sùúrù pẹ̀lú ẹ̀ wọ́n kí ń ṣe sùúrù pẹ̀lú oníbídá wọ́n tètè gbógun tì ní wọ́n tètè gbógun tì ní bí àfá yìí bọ́ ṣe rí nìyẹn bọ́ ṣe rí nìyẹn wọ́n ní جذعا جذعا في أعين مبتدعة àbáyí wọ́n èyí jẹ́ni tí wọ́n jẹ́ni tó yẹ pé lójú àwọn oníbídá èyàn ni wọ́n wọ́n máa ń lè mọ́wàá gidi gan wọ́n máa ń lè mọ́wàá gan ẹni tí kò kí ń gbà àwọn oníbídá aláyè ni àfáà náà náà eléyìí báyìí àfáà mẹ́tò lélẹ̀ nínú àwọn àfáà sunna eléyìí tí a fẹ́ kí a kọ́ sí so nínú àwọn tó jẹ́ sí wípé a fẹ́ kí a jọ so nínú àwọn tó jẹ́ sí pé wọ́n lè kókó wọ́n ni jaza'an fi ahyuni wọ́n ni jaza'an fi ahyuni mubtadi'a bí ìkẹ̀lẹ̀ ni wọ́n jẹ́ lójú àwọn oníbídà nítorí pé wọn kì í fi àwọn oníbídà lára balẹ̀ wọn kì í ní sùúrù fún wọn rárá lọ́ba ṣe ráwọn oníbídà báyìí wọ́n sáré kobo wọn ni wọ́n sáré gbáyà wọn wọ́n sáré tètè gbá wọn wọlẹ̀ kíákíá nítorí ilé kókó mọ́ bídà àtàwọn oníbídà kí bídà má bàa láwùjọ sílé ìbáyìí ni wọ́n fi kódà nínú àwọn tó fi ròyìn wọn wọ́n ní huwa lẹ́bí kọ́mà alá muhammad bin karram òun lẹ́yìn tó dúó láti tako muhammad bin karram alẹ́bí yansibu iléhi alkarromiya ilé táwọn àwọn oníbídà tó ń pè ní alkarromiya tó mọ́ ń fira wọn ti sọ́dọ̀ rẹ̀ yẹn ẹni tó ń pè ní muhammad bin àwọn ni wọ́n dúó tí tí wọ́n gbáyà pé ìwọ nílẹ̀ yìí ọ̀kọ̀rọ̀dáhu and haarọ̀ fi maqi wọ́n lè jáde kó lù ní wọ́n lè jáde pé ìwọ láyé tí n bá ń bẹ́ lòlú ò ní rí mómi èmi pẹ̀lú ẹ̀ wọ́n dúró tì lọ́rùn wọ́n gbá yá àwọn wọ̀nyí bá oníbídíà wà láì wọ́n bá wọn ó yẹ bó oníbídíà sọ̀rẹ́ níbo ni wọ́n ti rí tiẹ̀ tó ń bó oníbídíà sọ̀rẹ́ ẹ̀ níbo ni wọ́n ti rí tó ń bó oníbídíà sọ̀rẹ́ kò yẹ báyìí nìkan so gbogbo orú àwọn nǹkan yìí kẹ́lẹ̀ máa bí àwọn àfáà sónà wọ́n ṣe rí ni bákanáà ọ̀rọ̀ tí mo kàyí tábàlọ́wọ́nú síyàrù àìlàmìn nùbàlá ní page 10 ní mùjálàdù 13 page 323 abambẹ̀ tábàlọ́wọ́nú tẹ́mkírọ́tù ṣùfàr ní mùjálàdù ẹlẹ́kejì page 200 page 622 àtùbambẹ̀ bákanáà bákanáà nígbàtà ń sọ ìtàn àfáwà Ismail bin Ishaq al àwọn kú ní 282 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam wọ́n ní wàkánà ṣẹ̀dídán aláàhìl bídáyí yàrọ̀ kìtàbátàhù wọ́n jẹ́ni tó lè kókókó lórí àwọn oníbídá yàrọ̀ kìtàbátàhù kódà àwọn a máa rí pé tẹ bá gbá oníbídá mú ẹ sọ fún kó túbá o tí ó bá túbá ẹ hàn lè mọ̀ tẹ bá gbá oníbídá mú pé ọyá wá wá túbá kó omi bídá tó ń ṣe yàrọ̀ kìtàbátàhù àwọn rí pé káwọn aláṣẹ máa wáyé kìtàbà ìwá túbá lọ́dọ̀ àwọn oníbídá kó omi aburú tó ń ṣe wà ilá tàn bá túbá kápá wọn dànù ẹ́ àbáwọn oníyàn Ismail bin Ishaq al-Qadi ẹ́ eh? àwọn ni à ń sọ̀rọ̀ wọ́n yìí kana shadidan ala ahli bidai yara kitabatahu eléyìí báyìí ó ní díẹ̀ nípa tí wọn náà tabawa lọ́wọ́ àfáwà al-Qadi abu yusuf nínú tarjama al-imam abu yusuf jabala bulhamud bulhamud as-sadafi nínú àwọn talamizu nínú àwọn makewu sahnun takalẹ̀ kan yẹni àwọn kú ní ọdún 299 lẹ́yìn hijira nabi sallallahu alaihi naam ah, ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa zikiru shiddatihi ala ahli bidai bí wọ́n ṣe lè kókó máa wọn ní bídá tó wọ́n mú jannabatihi iyahum àti jíjìnà sáwọn ní bídá wọn bá ṣe lágbára tó ń bẹ̀ àti wa quwwatihi fi dhatillah wọ́n ṣe lágbára tó nípa zátù ọlọ́wọ́ bá azza wa wọ́n ìgbà tán sọ̀rọ̀ nípa ilé ìbáyìí wọ́n ní káàlì rọ́ṣùmọ̀ ọ̀lọ́ afáwà ìtọ́lọ̀ bá kọwàá kẹwọn ṣẹ̀dídàn fi zálìkà ó jẹ́ ni tó lè kókó níbi lórí àwọn oníbí dáa ni láyù dáàrí fi ahadan kìí báyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kìí báyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ amóníbídà ṣe pẹ̀lú ẹnìkankan lórí ọ̀rọ̀ ìbídà tí ó rà nìkì tó bá rí ìyàn pé onífídíà ni àbí ń bá onífídíà ṣe báyìí yọ gba ya yàn tí ó lè kókó mọ́ yàn ni òun ò mọ́ àbáyàn ti rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ àbáyàn ti àbáyàn níbi ọ̀rọ̀ àwọn onífídíà yẹn gbogbo orú àwọn àwọn eré pábá òun ò gbogbo orú àwọn jákujàku yẹn so yóò lè mọ́ wọn wàlám yakun ahadun akthar mujahadatan minhu lirrawafid kódà nínú tẹ̀rẹ ààrẹ nìkankan tó ja àwọn rọwáfíìd lógótó kò yí báyìí nìtò ọlọ́wọ́ba àlékẹ́lá dẹ̀ ní fanajá Allahu minhum ọlọ́wọ́ba àlékẹ́lá ńlá kò ní ibi àbúrú àwọn rọwáfíìd àtàwọn ṣíyà وكان ينكر على من خرج من القيروان إلى سوسة ونحوه من الصدور kódà ó máa ń takò gbogbo ẹni tó bá jáde kúrò ní kọ̀rọ̀wà lọ sí súsà àti àwọn àyè míì nínú àwọn àsòwò àwọn ìlú tí ó wà ní ẹgbẹ́ àwọn òkè àti ẹgbẹ́ lọ wayakul ọmọ sọ wípé jihadu haula jihadu haula kájà àwọn ìlógún afubọ́n ní jihadi shirk kódà ó lóore ju ọlọ́lájú kájà ẹ̀bọ̀ lógbò lọ so níparí fúntalẹ́ torí àsìkò wá ti lọ gan nínú àwọn nǹkan tuntun wá nínú ìtàn àfáwà Abu Ja'far Muhammad ibn al-Abbas Abu Ja'far Muhammad ibn al-Abbas ibn Ayyub al-Akhram tí wọ́n kú ní ọdún 301 lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam wọ́n ní wa kana muta'assiban li sunnah àbáwá yìí muta'assibu ni wọ́n kó súnà wọ́n lè kàkàkà wọ́n máa báyà tẹ́lẹ́yàmẹ̀yà lórí ọ̀rọ̀ súnà tẹ́yìn bá fẹ́ ṣe tààsùbù lórí ọ̀rọ̀ Islam lórí ọ̀rọ̀ súnà náà ẹ̀kọ́ tààsùbù lè lórí àbí pé tàlámà bá ṣe tàlámà tàlámà tàlámà jìnà sí àmà má lórí ọ̀rọ̀ súnà ni ghalidhan wọ́n ní ìgbà yìí àwọn àṣàrù díẹ̀ tó rèé nínú àwọn àtàrù tó wá látọ̀dọ̀ àwọn sálábùl umma àwọn tí wọ́n jẹ́ ní ìsájú wa lójú ọ̀nà yìí báwo ni wọ́n ṣe ń lò pẹ̀lú àwọn oníbidà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rin ojú ọ̀nà sàlàfíà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rin ojú yìí ó gbọ́dọ̀ gbìyànjú láti jọ àwọn táwọn yìí ó gbọ́dọ̀ jọ wọ́n gidi gan tó yẹ báyìí so ó ní gbogbo àwọn kan tí à ń gbìyànjú àti sàlàyé inshallah ta'ala àlọ́lá tún rìn a tún máa kó àwọn àsáàrù wa gbogbo ní báyìí ẹ adúrú àwọn àsáàrù tá ń kó wa tá a ti ń kó wa lórí ọ̀rọ̀ báwo làwọn àbá tó ń nà báwo ni wọ́n ṣe rí ìhàwó ni wọ́n kọ sí ìbáwo ní gíga lò ṣé báwo èèyàn àwùjọ tiwa yìí ṣé bá ṣe ń báwo ní gíga lò làwọn sáràbù ń báwọn lò náà níbi wáàsí ẹlòmíì sọ bá pè yín sí wáàsí nínú àwọn tí wọ́n ń ṣe bí afarajọ súnà yìí àwọn ajíṣebí onísúnà yìí ẹ gbọ́dọ̀ dákọ Yusuf ọmọwí bẹ́ẹ̀ láyéláyé ojú rẹ̀ pọ̀ sí yín ni kẹ dákọ Yusuf ọmọwí kẹta alẹ́ gbọ́dọ̀ dákọ ìlàsẹ ká máa sọpọ ẹni gbogbo tì ẹ gbọ́dọ̀ dákọ Hasan al-Banna yóò ní ẹ máa yàtọ̀ sọpọ fún ayẹkọ máa dákọ yẹn bí báyìí mọ ẹ gbọ́dọ̀ dákọ Sayyid Qutb ẹ máa kàtó yípa ọmọ tálára nítorí pọmọ lẹ́yìn rẹ̀ ni wọn nítorí pọmọ dìfẹ́ǹdì torí pé tó bá yẹ pé ọ̀bájọ́ mọ̀lẹ́yìn Yusuf ọ̀rọ̀bọ́wí ọjọ́ mọ̀lẹ́yìn Hassan ibana zerikutu kí lára ń ta ó sí ńgbà tí wọ́n ń gbógun tì wọ́n nígbà kan ń dakọ̀ wọn kí lára ń ta ó sí wọ́n kàn máa ń fira wọn pamọ́ ni wọ́n ń fira wọn pamọ́ wọn forí pamọ́ ni níjọ́ tó bá rí pé àwọn níkapá tán wọ́n padà jáde sí ìdágbàgbàta ó yẹ báyìí ẹ̀rí pé wọ́n ti ń jáde báyìí náà tẹ́tí ń sọ pé ṣùgbọ́n ọlọ́run bá fi àwọn àfáà tó náà ó fi dẹdẹ wọn láwùjọ yìí tí wọ́n fi wọ́n lọ́rùn lẹ̀ tí wọ́n jẹ́ kán mí abẹ́wọ́n wọ́n jẹ́ ti báyà wọn pé é ẹ̀mẹ́jẹ̀ káwọn ilé ìbá dáwà jẹ́ fún wa o torí dáwà yìí wọ́n bá dáwà yìí ńlẹ̀ ni àbẹ́ẹ̀kọ́ ni ẹ̀mẹ́jẹ̀ ká bá dáwà ilé tó dáa bí ṣe ń wá láti kó ní ń wá láti ìbàdàn ní ń wá láti ìlọrin ní rọ́dùn ń wá káàkiri káàkiri ń wá láti kánò ń wá láti gbogbo ẹ̀ ló sì ní gbogbo ẹ̀ ní ní rọ́dùn sáà ń wá àfà ẹlẹ́gbẹ̀ẹ́ má ba manhajù ẹ má ba dára jẹ́ fáwa ẹ̀dàkùn àwọn ẹlẹ́gbẹ́ táwa ti jagun wọn táà ti táà ti jagun lájáyè ẹjọ́ ìrẹsà máa yìí tọ́yẹ́ pàwọn èèyàn ti gbọ́ ẹgbẹ́ yé láwọn ìta àbára wa ṣe ìta ìjìnà síra wa táà ń sàlàyé ara wa kẹ́nìkan wá dé ní ìṣèkọ́ wá fẹ́ wọ́n wa lọ síbẹ̀ padà gbogbo àwọn tó wá jáde ní ẹgbẹ́ ẹfẹ́ wá sọ wọ́n di ẹfẹ́ wá sọ wọ́n dáláì ní kan sí sọ wọ́n dáláì mọ́ tí wọ́n ṣe pé ó bẹ́tà kan padà síbẹ̀ kan bẹ́tà jòkó lọ́jọ́ kan ìkan náà àwọn tó jáde ní ẹgbẹ́ àwọn ògbóǹtarìgì ẹgbẹ́ wàláì àbúrò àyíṣà kọ́lọ̀kọ́ wa wọn kọ́lọ̀kọ́ bá ìyàn ha ìtẹ́ ìwé ìtẹ́ ìpèpè sí ọ̀dà àwa tá a jáde ń bẹ̀ la máa ń tójú wá rí àwa wàlá wàlá àgbàlagbà ni wọ́n fà wọ́n ti ń sun ẹkún tá a bá ń sun ẹkún tá a bá ń hu ọtọ́ ní ká dákẹ́ náà ni wàlá àwọn ọmọ yóò wọ́n wàlá wọn tó wàlá kódà kò ọrùn kò dúró kankan lára wọn. nínú àwọn ẹgbẹ́ pé kankan náà ni wọ́n ilẹ̀ rò pé kinní ẹjọ́ ìdọ́gbàmọ́ yìí bẹ̀tí bí táwọn alìkọ́wàlù musulmanu burú sí ni àtàláwúnù àti àtàsátò ká ma gbé àwọn oríṣiríṣi wọ̀ bí ọ̀gá tàbá wà nínú àwọn báyìí á ṣe bí ara wọn tàbá tó wà ń bò mí bá mi látúnṣe tàbá tó wà ń bò mí bá mi látúnṣe lẹ́pẹ̀ ní àtàláwúnù gbogbo àwọn ẹ̀rẹ́ ti báwọn èèyàn tó bá tún lọ́rẹ̀ lómi sọ pé dúdú ní fẹ́ láwọ̀ dúdú wọn ni ó fi àfíà sí tó bá tún lọ́rẹ̀ lómi sọ pé funfun ní fẹ́ funfun náà ó fi àfíà sí àwọn gẹ́gẹ́ sì ní kọ́lọ̀ tí wọ́n tán mọ̀ kò rí báyìí nìyí bẹ́ẹ̀ náà ni àtẹ̀sátù kámọ̀ sápamọ́ kámọ̀ tafàsókè yìí dóborí kámọ̀ gọ kámọ̀ jáde sáwọn èèyàn tán títí táfìrí di gbá wọn mú táwọn ẹ̀jẹ̀ máa tọ́ẹ̀jẹ̀ wọn mọ̀ bí tán lọ tọ́ẹ̀jẹ̀ mọ̀ bí tán kó wa lọ wọ́n fẹ́ kó wa sòṣèlú wọ́n fẹ́ gbàjọba ẹ́ wọ́n fẹ́ gba ìjọba ọlọ́run wọn sàánú wa èyí báyìí sì alùsùn náà dẹ̀ fẹ́ tún mọ́ hajj fẹ́ tún àkídà sí àbí ẹ̀kọ́ ni torí bàtà ní sọlá sọlá ń bẹ̀rẹ̀ gáwa ṣé ìjọba làbẹ́bí fẹ́ gbà kódà àwọn gbé ìjọba wá bá nẹ́bi pé anẹ́bi sọ fẹ́ jọba ni anẹ́bi ní wọ́n fẹ́ jọba tàbí ìdùnnú mọ́ fẹ́ àbí àbí ẹ ti gbàgbé ni ah, hadith tó wà ní Bukhari tó wà Muslim wọ́n gbéjọba mẹ́kà wá ká nẹ́bì mọ́ ilé pé tó bá jẹ́jọba lọ fẹ́ wàláhì àrẹ́bì àti gbéjọba fún ọ tó bá yẹ pé ìjọ lórí ni àrẹ́bì ní ìjọba kí lòun fẹ́ tẹ̀ kí wá lọ fẹ́ ó ní nkẹyọkan náà ní nkẹyọkan làwọn dára láàmú sọ nkẹyọkan yẹn àrẹ́bì ní kúnú la ilaha illallah tuflihun ẹsọ ẹsọ la ilaha ẹ dúró lórí ẹ kẹlà wọ́n ni aja'ala al-alihata ilahan wahida inna hadha àlàṣẹ́ ìjàm wọ́n dìde wọ́n bẹ̀rẹ̀ sí máa gbọ́n aṣọ pé ọ̀rọ̀ bú lọ́sọ yìí ọwọ́ fẹ́ sọ náà ọba táàmà sí di ọba ẹyọ kan tuntun fóun nìkan ní káàmà sí àwọn olè erélé èèmà ni so yíba ní sí so ìjẹ́jọba tó gbé kànẹ́bì wálé tánẹ́bì ọmọ tánẹ́bì ọgbà tó ẹgbẹ́ tàwíìd lọ gbogbo ànẹ́bì ọlọ́run bá ń gbà tí wọ́n délé ayé tí ìjọba lọ́lọ́run kan wá gbà ní àbíkan wá pèpè sí àfìlúlẹ̀ lórí àwọn lórí ọ̀rọ̀ ẹbọ lórí gbogbo ẹ̀ àwọn gbábá ti gbàjọba káàkiri ìjọba kí ilẹ̀ fẹ́ gbà àwọn èèyàn yìí tí wọ́n gbarú ẹ̀ ní Egypt tẹ́gbà káàkiri tẹ́gbà káàkiri tẹ́gbà lọ́júrí àwọn ìpadà gbá lọ́wọ́ wọn padà múrúsí tó gbà ní Egypt wọn gbá lọ́wọ́ ìpadà ìjọba wá ní ẹ̀kọ̀ní mọ́ sọ báwọn èèyàn pé èmi ò mọ báwọn èèyàn ṣe máa ń ṣe láyé ẹ̀ẹ̀rẹ́ àwọn èèyàn ẹ̀rẹ̀lẹ́dẹ́gbàjọba tí a mọ̀ pé dẹ́gbàjọba yẹn tán àwọn èèyàn náà padà takò yí pé àà ah, fẹ́ àwọn àwọn ọ̀tá islam wà wá wọ́n ni àwọn ìlú sọpáwọn ọ̀fẹ́ jọba tí wọ́n lò wọ́n wá kójọpapọ̀ pẹ̀lú àwọn ìlú wọ́n fi bá yín jà báyìí kójọpapọ̀ ní egypt bá múrí síjà àbí bájẹ mẹ́ ń kójọpapọ̀ tẹ́mọ́ torí pé àwọn tẹ́ẹ̀lẹ́fẹ́ lò jọba lórí gan àwọn gangan fúnra wọn ọ̀fẹ́ jọba tẹ́ẹ̀fẹ́ lò lé wọn lórí ẹ wá sàlàyé kí ọlọ́ọ̀kẹ́sì kọ́kọ́ yé wọn ná kọjẹ́ pàwọn gẹ́gẹ́ fúnra wọn ní ọmọ gbẹ̀ngbẹ̀ ṣẹ̀ríà nígbàtí ṣẹ̀ríà bá wá dé sí bẹ̀rẹ̀ sí mọ dájọ́ àwọn gẹ́gẹ́ ní ọ̀padà mọ́ dáàbò ṣẹ̀ríà yẹn àwọn ọ̀tá òdè ló wọ ara àwọn ọmọ ìlú láti sọ pé àwọn kan ń impose òfin kan láwọn ọmọ ìlú lórí táwọn ọmọ ìlú nífẹ̀ẹ́ sí ìrẹ́lẹ́ tí wọ́n fi ìjọba sàúrí gbàdò ní tèmi tó pàwọn shabab wípé ọlọ́run kí tàfíìrù yé ni ọlọ́run kí dáwà àwọn àfáà lápalára wọn ni so tó bá ti fẹ́ wá wọn ará wọn máa lúwọ̀ amẹ́ríkà dẹ̀ ní àtàwọn ọ̀tá ìsìláàmù àwọn máa lú àwọn wọ̀ yí pé tẹ́ntí ẹlẹ́ẹ̀fẹ́ àbí ọya human rights ti dé ẹ̀yẹ kìníkẹ́ máa bọ̀ ẹ̀yẹ wọ́n wá kó gbogbo àwọn àjọ àgbáyé un gbogbo ẹ̀ wọ́n ní àwọn lọ sáwọn ìlú kan tí wọ́n ti ń lò jọba tí ọ̀tá àwọn ìlú lọ́rùn fún wọn àbí gbogbo àwọn ilé ìtẹ́ ìṣe ìdáwà ẹ̀rẹ́ àwọn èèyàn ni kìí sì jọba ló fẹ́ gbàbẹ́ bá gbàjọba wọ́n padà gbàjọba lọ́wọ́ yín padà tó ráwọn tẹ́ fẹ́ lù jọba lé lórí gan wọn àní ọdún sí ìjọba tẹ́ fẹ́ gbà wọn àní ọdún ìjọba tẹ́ fẹ́ lù lé wọn lórí ó ti yí báyìí rédíò náà lọ́dẹ̀ máa ń bá bẹ̀ láti jẹ́ tó ti ń ṣe wàláì wọn àti kan ní nàìjíríà rí láyé wọn àti kan ní nàìjíríà rí. Muhammad Abdul Wahab tí ọ̀wá wá jọba gan ó padà gbàjọba ń ṣe tàwíì ó dẹ̀ ní ní nàìjíríà àwọn ìjọba tó bá rí gbà tí wọ́n ìgbà padà lọ́wọ́ wọn nàìjíríà tó bá ní múrísí ìlọ́jọ́ ọdún méjì lọ́nà ti gbà padà lọ́wọ́ ẹ̀ ń bẹ lẹ́wọ̀n dòní tí ọlọ́wọ́ bó sànú wa kọ́lọ̀ wà ní kẹ́lá kó dàpọ̀ kọ́mọ̀ jẹ́ kí máa hájú sálà kọ́mọ̀ jẹ́ pé ó dàrú mọ́ wa lọ́wọ́ ọ̀làlá ìlàhà ìlọ́ àtúrátò lílọ́ la pẹ̀lú gbọ́lọ́ba àmọ́ báwọn àlàyé ìlọ pẹ̀lú gbọ́lọ́ba nǹkan pọ̀ wájú tàfẹ́ sàlàyé fún wa báwo ni manhaj sálàfù ṣe jẹjẹ tàbí ká gbọ́ yìí alihamudulilayi tọ́lọ̀ ní kí àwọn nǹkan yìí kó mọ ṣẹlẹ̀ o torí kó jẹ́ ká yí o jẹ́ kó yí wa pé á àtàwọn yẹn jìnà sí manhaj báyìí ẹ́ tó ó jẹ́ ká yẹ pé iṣẹ́ ti pọ̀ lórí ọ̀rọ̀ manhaj gidi tàbí láti ṣe sèwéèrè àti gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tá a máa ń wò tá a máa ń pọ̀ bámu ní àti ìwà lọ́pọ̀ nínú àwọn lẹ́kítọ̀ tá a tẹ́kàrà àwọn ẹ̀tọ́ pọ̀ àwọn ẹlẹ́ha àwọn ẹlẹ́ha àwọn gbogbo àwọn brothers àwọn kìnnìkan tí ó ń gbàsókò tó pọ̀ tẹ̀ ha àti àwọn ìkùwárù lọ́pọ̀ àtàwọn tí mọ́nà àjù yé kéré gẹ ẹ́ arú àwọn alámọ̀rí tó ṣẹlẹ̀ ìlú tí ká mọ̀ sí káì ìtẹ́ ń bẹ ẹ́ ọlọ́ọ̀bà ní jẹ́ sànú wa sòkọ́lọ̀bà ní jẹ́ kódà kò kí mọ̀ kọ̀kan wá dún àlékún ara táàbù mọ̀ ọlọ́ọ̀bà kọ́lọ̀bà wa ọ̀làlá ìlànà lọ ní ìparí àwọn ìkéde wa tí àti wọ́n ni sòkí àárín àwọn tí wọ́n bá gba fífẹ́ ìlú spika yẹwọ yìí sọ lánàá pé a níbi spika àríkàtà fẹ́ rà tó tóbi dáadáa wọ́n ní ten thousand naira yìí a níbi owó láti fi rà á jẹnẹrétọ̀ yìí náà ni orí bó ṣe rí yìí a ní iye tí a níbi kò kéré sí four thousand naira láti ṣe ìjẹnẹrétọ̀ yìí kí a ṣe dáadáa kí a lè bàbá rí i àwọn nǹkan bí àtàwọn nǹkan míì náà tí àwọn ń sọ fún wa pé a ní bùkátà sí dáhàwá Nàìjíríà àwọn àkáǹtì wọn tí a kàn sí wa létí yẹn rò kí a máa gbìyànjú ká máa gbàgbé láti já sí dáhàwá nàìjíríà yìí fún ìmọ̀pọ̀ dáwà káàkiri gbogbo nàìjíríà àti káàkiri orílẹ̀ ayé nítorí wọn bàjẹ́ kílábà dé kí atẹ́gùn dáwà àdáwà yìí kọ́ máa pọ́n dé nínú àwọn tí wọ́n gbọ́n táwọn wí ní èdè kọ́lọ̀ wà ní gẹ́gẹ́ kó dákun kí olùwẹ̀lì kọ̀ọ̀kan wá ní irinṣẹ́ dáadáa wọn lá ilaha illallah subhanaka allahumma wa bihamdik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 نعم هذا الدين àbáyìí ó yá mo ti pa ó ó ràgò sí ìjọ lójú mọ́. ẹ ní wọn pa ó yá ẹ má dábàá mi sẹ́ndì. wọ́n yà sọ́jú sí.